bó ṣe ń lọ la wàyí tẹlifíṣàn yóò ní bàjẹ́ láyé o oore tó bó ṣe ń lọ la wàyí o ò ní bàjẹ́ láyé o tó o bá fẹ́ polówó ọjà ẹ wá bá wọn o fẹ́ sílé o fẹ́ ṣe polo ìyàwó ibi gíga ní ṣáwá bá wọn kò ní bàjẹ́ láyé o bó ṣe ní lọ yóò máa tẹ̀síwájú ni lọ́lọ́run kan sọ wípé má dúró o máa rò sí Masari sáré aṣáájú láyé má dúró má rùsẹ̀ masari sáré aṣáájú láyé. orin yẹn lò mọ́ mi púpọ̀ ṣé ó lè kì mí gan ṣá ó lè kì mí mọ́ ẹ̀gbá láàrin ìṣẹ́tí bí ò bá tiẹ̀ tó ìṣẹ́jú ọmọ ẹ̀gbá ni mí tí ò lábùlà abdulhakeem tíù àjẹṣẹ́kù ọmọ ẹ̀gbá tí ó tiẹ̀ lè kì mí kí ẹ̀gbá láàrin ìṣẹ́tí kan. bàbá àjẹṣẹ́kù ìlú ẹ̀gbá òun ni wọ́n àjẹṣẹ́kù ìlú ẹ̀gbá ọ ni wọ́n bí ẹ sí o máa bá rẹ pẹ̀lú wọn lò níbẹ̀ o àjẹṣẹ́kù máa bá rẹ pẹ̀lú wọn lò níbẹ̀ o ìlú ẹ̀gbá o ee ìlú ẹ̀gbá o ni wọ́n bí ẹ sí. olórí yìí kì mí púpọ̀ ó dẹ̀ fi hàn pé ká ròyìn yàn kò dàbí ká bá a bẹ́ẹ̀ ọlọ́run ò ní ṣe é lórí iṣẹ́ lásán. ibi tó ń bá ti náwó ò ní nágídí òkèrè òkè òkè lọ́lá máa gbogbo ẹni tó bá ṣàmì nílé mm. ẹ̀ ní sójú yín kẹ́ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàmì nílé ti yín kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàmì nílé ẹ máa ra jíjẹun ọmọ aráyá bẹ́yìn náà á dà yín pọ̀ pọ́n àti ó fà yín gòkè àti ó